the issue of mobile spying, you know, it just, it's so easy to see how everything happened. The easiest thing that even a little child can say, "Ah, ah this is what happened. Uh, why don't they arrest this person? Why don't they just ask this person question? What actually happened? A little child even knows exactly what happened. But the problem we have right now is that nobody even those who are in authority, who we believe should have asked questions, tangible questions, as to what happened to Mohbad. Those people who we believe they are in government, they are in authority, who knows exactly what happened. They are paying deaf ears as if none is their business. as if they're not interested, as if it's not somebody's son that just passed on. It is a shame to the country as a whole and to those in authority to see that what happened to Mobad over the past seven months, we still do not even have anything to lay hold on. we still cannot even say this is exactly what happened, knowing fully well that the person that ought to have been held accountable for what happened is still on the streets of Lagos walking about, having the opportunity to do parties and celebrate herself. Having the opportunity to carry her phone to call on the deceased father uses on him. And the police and those in authority did not see it fit to call her and question her as to what happened to the husband. And right now, what are they doing? They are arresting those who are actually agitating for justice for Mohbad. And they are saying those who do not have money cannot act, cannot ask a simple question to find out what caused the demise of Mohbad. Is that a problem? Is that too much to ask for? And what is the problem that Nigerians who believe that the the death of Mohbad is not ordinary, that something must have cropped up, something led to his demise, and they want to know exactly what led to it. And the people who feels those who feel they're in authority don't want us to know what happened to Mohbad. The truth is this, we are not going to relent. We are not going to back off. We are not backing down at all. We are not going to shut up just the way they want us to do. We will come out every day to agitate for this single uh, uh justice that we want for Mohbad. It is not too much for us to say we want justice. We want those who are responsible for the death of Moban to be called to book. They should be apprehended. And those who are meant to serve jail terms, let them go and, you know, go and cook themselves in the jail. Whatever they want to do to themselves, that is their own business. I don't understand why some people feel they are, they are too much, they are above the law, nobody can question them, they have the right to do whatever they want to do, and the government cannot do anything just because they, they in one way or the other they have those who are in government that they, they know or they are connected to people that are in government how long are we going to continue like this i want the nigerian government to know and i want the world to know right now the whole world is watching this whole thing everybody is seeing what happened and we are waiting to hear the results that the government is going to bring out concerning the toxicology and the autopsy result. We want to see what they want to tell us. We want to see actually what they want to tell us. If they want to tell us Mohbad died of a natural death, or if they want to tell us something else is in, is in his system, but we are waiting to see. Since Wunmi, the black widow, was the one who was with the husband concrete reason what happened to the husband, how he passed on. I see no reason why she was not questioned as to what actually happened to the husband. Because the question that was asked when they asked him, these are the few informations we have about the demise of your husband hours before he passed on. We got the information you were with him in your room before he passed on. But the truth is this. She has a way of doing her own things. She tried to, you know, divert attention regarding what happened to the husband, giving us a narrative that uh, the husband fought with Prime Boy at, his, uh, at the at Ikorodu show. Yes, let's assume that is what she said. Though we know that was not what happened, let's assume that was what happened. If your husband fought with somebody in the show, in the show, like you said, but you were with him in the house, you know, you, you were with him in the house. You were the one that had argument with him in the house. And your, your, your husband, the younger brother, Adura, said he heard when you, Wumi, the wife, was having a fracas with your husband upstairs. You people were arguing over Canadian visa. The reason why you were arguing with him was because your husband did not apply for you for the Canadian visa as well. What was the reason that prevented him applying for you for Canadian visa because of the fact there has been a dispute about what? The paternity of the child. He wanted to just go away from you and the wahala that you have been making him go through in the relationship for some years. I have never seen a situation where a wife will have an argument with the husband and the wife will tell the husband he's going to a hotel to go and sleep. Even in Nigerian culture, no matter how developed or civilized a woman is, I have never in my entire life of existence, and I have never seen it in stories or history, that when a woman has a confrontation with the husband, when they have a fight, the woman will say, I'm going to the hotel to go and sleep. If any of you have seen a situation like that, probably I'm still in the old age. I need to come back to the new age for me to know that things like this does exist. Can somebody put it out in the comment section so I can, you know, so, so that I can learn? We are here to learn. If that is the trendy thing right now, if people need to have problem with their husband, they need to go to the hotel to cool off with uh, other men to have some threesome, to have some do, do vagaring, you know, you know, I know shows they don't mind because That's their skill, that's their profession, that is what they know how to do best. But I have never seen, I have never heard, because this is the first time in my entire existence for me to hear that once you have an issue with your husband, you go to the hotel to cool off. When your husband lives in a bungalow, call your mother-in-law like African culture, the, the way we do things. Go and stay with your mother-in-law if you feel your husband actually, you know, you know he hurts you so much. Not for you to say you're going to a hotel to, you know, cool off. I've equally not seen hmm, a woman that the, the, the man's friends have confirmed that she does not cook for her husband. It was a good thing that spending Says several things in the courts that day. I never knew that Wumi does not cook for her husband. Spending said she has he has never seen a situation where Wumi cooked in the house. It has only only been Adura, the younger brother of Mobad, who has been doing the cooking three children wey him get two girls and one boy na straight dem for grow The senior daughter wey dem call karimu wey go abroad e equally tok am how im mama tey abandon dem for street up to di extent dem don give her hole for body dem dey dudu vagar am dem molest am dem give her woto woto for body as a young girl i'm not happy that they did that to her But she went through a lot. No, when she's talking, you know, say, this one of Pikin Webby say, he don't go through a lot. Karimu went through a lot. A young girl that the mother never cared for. We live, we are pardon. Karimu to finish. He try on her own. He try, try to go abroad. Now, when Karimu reach abroad, now her mama no say he get Pikin. The other one last week dey waka up and down for there e go wetin dem call am naira marley house eh e wan come tell us story story e say as e dey so e say our brother mo e meet am as veve wunmi come come papa papa say make i tell you make you stop that lie lie wey you dey talk e say why why why you for see veve you wey dey don veve veve finish for for street the street of lagos Pikin went this street at the age of 13. Now you walk out and be Veve. Where you for see Veve? Who, who, who, who dash you? Where you for come? Who be your papa? Who you, who you be? Who, who you be? Wait, oh. Not be me talk, am. Um, the husband when you marry, Mohbad, he put her for song. He say you be transformer, Lekki transformer. He say you be Olosho number one do vagary queen. Everything wey no good your hand if you full. Treason, you follow dem dey do Why you can't be say this time around? You might say eh, you, you, no, you, you no want justice for your husband. We go tell you saying that this planet Earth, all of us dey. Eh, this justice, we go see am. Your papa said concerning this uh, Mohbad matter e not get one thing wey talk good when wahala there between you and mohbad before mohbad right? papa mohbad call your papa Wunmi your papa hand full for papa mohbad head because e not dey interested in anything where concern you which kind family you for come family wey get as e you still get out, you go come social media you go come dey talk when better people dey talk you go come back on the talk You see the reason why I dey do small small for Karimu. Karimu get your problem o. Oh. Because Karimu mama not get am way trainer, papa not get am way trainer. Now the young girl try by herself carry herself go abroad. He carry herself go abroad. You you do finish with me, you kolobi wetin I call am Mobad. As you kolobi Mobad finish now. Imagine Mobad, young guy account he not get. Your mama don't come to uh, eh, Mobile account manager. Your mama, your mama younger sister plus you, Wumi, una don't come to Mobile account officer. Now, now they talk where money they go, where money not go go. Now, now they dish out money. Now, now they help Mobile buy land. Now, now they help and buy cars. Now, now they help and do everything. Mobile mama, you know they. Mobile papa, you know they. Which kind thing? Who, who na be? Wetin be the problem? That's all I like, My Mobile buying that when they have people for the matter. When not do finish my day bad day. Wait oh, he get one girl, I don't know who she be. He said they give give to woto to Wunmi. Whether I think say make Wunmi no celebrate the uh, birthday. Madam oh, as you be say, you know the truth. I will say one thing I wan talk. As you respect me, yeah, I will respect you. I not get time to give you what to wutu, but I just want to tell you one thing, right? You respect and I will respect you. I said in that video, you go better say next time. Watch the beginning of the video, reach the end before you come upon the top because yeah, I did my day. I never get any saga with any blogger for this social media. Except that time when this number said body they catch them. They said that they look for their papa. Now their mama that they look for. May they not try first, so. But I say something and the carry Nana. Everybody they lay make una do their own thing. They do their own thing. Everybody they they make una do una lay. Who anybody we ready to receive water water make una come. I will I will drag una. I will drag una eh. Make body tell let to understand say eh, not be everybody they smile for the buying of mobile because the way everybody say they cash now right now it e be like say una need water water. Something they do now. Una not una never sleep well o make una go back to bed make una come back because as e be say una head no correct we go dey help una correct una head una head wey no correct we go dey help una correct am make una take time oh. come oh. as for dat babe when he talk to me he talk to me with with respect so with that respect i will answer you right now i hope this video gets to you next time if you wan talk to people dey watch the beginning to the end I said. the one wey be say Wunmi dey do finish dey celebrate one year birthday for pikin ordinarily e for not do am if dem wan celebrate dem for do am in a mild way for house within family acknowledge say the pikin e compulsory acknowledge say the pikin don reach one year for their house no be the lavish birthday wey dem do for social media i still dey talk am i no put water for mouth dey talk am who not happy for wetin i talk make you use your head hit wall make una use una head hit wall una when when they pay for body una no well it dey hospital mob sorry e still dey mob If mama come out dey dance eh as well. I say we need them. Something they do now. Una get locked say not be where we for corner this kind of matter for happen. Una for say something. Eh? Does that mean say uh, Yoruba people not get culture again? I know say Yoruba people are the people for this Nigeria where be say they sabi respect. I know say most of them, some of them. Now the more you look, you let to see immediately they tell you say ẹ lẹ sa o ẹ káàárọ̀ sa o ẹ má mi lọ ẹ lọsọ dẹ sọ ẹ má olóṣì olórí burúkú lọsọ dẹ bí that is their tradition hmm, that's what I said that is their character as they dey greet you they dey pet you they dey apologize as they come out they go give you two-faced That they be. something. you know. chérie money except say now you the body do all these things make you take protect yourself because we know say na so so like that dey your mouth wunmi tell us say pregnancy when you get he say now ten months he take born okay now you you you get belle for ten months Now you take born though. when we calculate am we come say two months you don't get belle for two months before you come the house If that true, because you use your mouth tell us say you get belle for August. You you you know say you get belle for August fifth. You come born for April twelve. If they say make dem count that thing, e no reach uh, e, e don e reach uh, how many months o? Oh, okay. Ordinarily, if na ten months you take born, you supposed to born for June. But ordinarily, you can't go born for when? April. Okay? Which simply means you get belle two months before you come Mohbad place say you get belle. That was why you quickly go tell Papa Mohbad say I don get belle. How many women you go get belle now you go go meet your father-in-law say I don get belle. Why? Because you dey do the more you look the less you see. Nobody does that. The belle go big your mother-in-law your father-in-law everybody go say you don get belle. Not be say you don't. Eh, you, I don't miss my period now. Yeah, Wumi, you too lie. You too lie. Where you from come? Who teach you how to lie? Once you don't take the test finish, you call your carry for you. They talk anyhow for social media. Now, if you you use your mouth talk say, make them not they fight for this justice for Mohbad you say make dem not talk anything wey be say uh, eh, uh, eh, prime boy talk for social media wey you come tell us say uh, is dem call cctv dead in house you say make people not talk about that matter make they not give credit to prime boy regarding that uh, uh, matter wey you come talk for social media say cctv dead in house Well, just imagine you saying People should ignore the truth that Prime Boy said when he acknowledged the fact that there was a CCTV in the house. As Papa God come down, every uh, all the rooms, the parlor, everywhere, we see where CCTV dey. We don't circulate am for the social media make people see am. So your husband went be celebrity, when people they dey wele for road, husband make people wey dey agitate for her make dem no use prime web matter talk for social media which kind woman be dat wetin prime web talk e go favour im e husband o abeg you people should not use it at all just disregard it disregard it don play his eh, audio don play anything that he said o please o which kind woman you be Una think say make all of us run enter house. No worry, my sister will soon come out again. Yeye will soon come out. He dey wait for now. He dey wait for he get your own time. He will come out for now. una. Una just want make we enter house make we not talk again. Why? Na person pikin na by you. Now, papa mo Mohbad thinking now na by so. So woman, you dey hide your own. Now, your own called precious pass um, oh, Papa bad o. Oh. That one through every the age of 26 years old. Your own, you just, you just, you just didn't see the picking now. Person when train the picking reach uh, 26 years old, you say make he, uh, that one not very important. So now your own very important. The way when your own picking, they important for you. Now so Papa Mohbad own oh, they important for her. You hear so? Your picking, nothing they more important than Papa Mohbad own. Oh. Now Gigi, So if you feel say your your pikin dey precious to you, na so Mohbad dey precious to him papa and to the world. We are equally more brothers and sisters. That is why we want justice for Mohbad. Where you for carry belle come, come tell us who get pikin. If the matter when you dey tell us say na eight uh, nine uh, ten months you take get belle, if you just dey body talk am o, na only Baba God know. But from the calculation, what you tell us, it shows say you get belle two months. But if that picking come come, we see say, na boba no, you just dey use correct correct tell the disease, we go welcome the picking. Ah, not be picking? we go welcome am. Ah, we go embrace am, we go celebrate am. But if not be boba no, whoever be papa, go carry am give am. Now this social media, Now I can carry your elder sister, tell us say, Maybe they change the picking for hospital. <laughs> Are you guys with me? Karimu, not be me talk am. Karimu say, if it be say they change the picking for hospital, Wunmi, they change the picking for hospital, we want to know. Are you guys still here? Abuna dey sleep?